الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدي سلاي نبي أرتا فنجرا صنقا dídárùn gbọ̀nsẹ̀ àti bí kéèyàn máa fa àbí kó máa dínkù àbí kó máa mú nǹkan kan kúrò nínú rẹ̀ yàtọ̀ sí ti apá kan nínú àwọn aṣíwájú rere gẹ́gẹ́ bí Abdullah ibn Umar radiyallahu anhuma bó ti ṣe máa ń ṣe nígbà tó bá lọ hajj tàbí umrah. tí máa gé ní tó bá ti lé sí ìkúkù kan nínú ọrùngbà rẹ̀ àìsàn pé lẹ́yìn ìṣesí tí ẹni eléyìí tó yapa sásì ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tánàbí bá pàṣẹ kan kò tọ́kẹ́ nìkan ẹnì yòówù lè jẹ́ kọyà pátápàṣẹ anabi sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn ló jẹ́ kátẹ láti anabi àgbọ́dọ̀ yapa rẹ̀ afaani wa yukrahu sibaghu ash-sha'ri bis-sawad min ghayri tahrimin wọn lọ kórìíra ká máa irun wa láró téèyàn bá ti hewu lórí àbí èèyàn hewu lágbọ̀n akórira kéèyàn wá máa pa ewu yìí láró pẹ̀lú àròtọ́ jẹ́ dúdú a gbọ́dọ̀ pa ewu láró àrò dúdú wọn là kórira rẹ ni kìí ṣe haram eléyìí tó túmọ̀ sí pé téèyàn bá ṣe á pé ntòsí o kò dáa ṣùgbọ́n àní kan lábùkù eléyìí jẹ́ àbá àfọ̀ onítìrà ètò ọ̀dọ́gba ni pé ẹnikẹ́ni tó bá fi lè pa ewu orí rẹ̀ àbí ti rún agbọ́n rẹ̀ tọ́pọ̀ aláró dúdú ntòsí yẹn haramu ni ìdí tó fi jẹ́ haram kódà kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ tó gún régé bí anabi sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá fi lè pa ewu tó bá pa aláró dúdú ọ̀làna rẹ̀ a sì máa pé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti torí rẹ̀ lánàá ẹni tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá mà ni o ẹ̀ṣẹ̀ ńlá ni eléyìí tó túmọ̀ sí wípé ẹni wọn bá ti hewu lórí tó hewu lágbọ̀n kò gbọ́dọ̀ paláró dúdú o torí ṣíṣe bẹ́ẹ̀ yọ sọdẹ ní tọ́lọ̀ ńlá náà ajẹ́ pé pípaláró dúdú ńkọ́ ìdájọ́ rẹ̀ ní haram. wala ba'sa bihi bil-hinna'i wal-katam àmọ́ kò bá fẹ́ pa ewu orí rẹ̀ láró kó fi làálì kó fi pa torí pé tẹ́ bá fi làálì tẹ́ bá fi pa irun irun yẹn dàbí pupa ni alikẹtẹm náà jẹ́ èso kan tí a máa fi parun tẹ́ bá fòun fi parun irun ó di aláwọ̀ yeye làálì ó sọ di pupa alikatamu yóò di aláwọ̀ yeye yẹlò eléyìí ò burú ó túmọ̀ sí wípé ẹni tí gbogbo orun orí rẹ̀ ti di ewu gbogbo orun àgbọ̀n rẹ̀ ti di ewu ọ̀tọ̀ wọn máa pa ní làálì àmọ́ kò tọ́ wọn pẹ̀lú kọlọ black torí tẹ bá fi lè dye rẹ̀ pẹ̀lú kọlọ black èèyàn bọ́ sábẹ́ pọ́lọ ńláàánà rẹ̀ làánà jẹ́mọ́ onáà ní líle ní jìnnà síkì ọlọ́ ẹnikẹ́ni tó bá sì lè ṣe tí wọ́n ní téèyàn bá ṣe ọlọ́run láàánú èèyàn àmọ́rú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sí kabīratun minal kabā'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá eléyìí tá a gbọ́dọ̀ jìnnà sí ó ṣeéṣe kọjá ìpè àti ń hewu lórí ṣùgbọ́n gbogbo orun orí wa ò sì di funfun irú wọn kọ́ ni wọ́n ń sọ o torí pé tó dọ́gba jù ni pé ńgbà tí gbogbo orun orí rẹ bá tó di funfun ìgbà tí gbogbo orun àgbọ̀n rẹ bá tó di funfun ìgbà náà ló tó lè paláró làálì àmọ́ àwọn kan ti di funfun àwọn kan sì ń bẹ ní dúdú wọn wàá filẹ̀ bọ́lọ̀mbá ní kẹ́mi rẹ̀ ogun lìgbà tí gbogbo ó di funfun ìgbà náà ló tó máa pa ní làálì eléyìí lọ́dọ́gba jù níbàámu pẹ̀lú ntánàbí sallallahu alaihi wasallam pé kí wọ́n ṣe. fún ewu orí Abu Quhafa bàbá Abubakar radiyallahu anhuma wọ́n gbé bàbá arúgbó yìí wá bá nàbì sallallahu alaihi wasallam lárúgbó kùjọkùjọ gbogbo orun orí wọn ti di funfun anabi sallallahu alaihi wasallam ni ẹ lọ pa ewu bàbá yìí láró ṣùgbọ́n o. ẹ ṣọ́ra fati kpalaro laro dúdú ẹ ṣọ́ra láti kpalaro dúdú ẹ kpa ẹ fi làálì fi kpalaro nkpé làálì àbí alkatam làálì òun ọsọ di pupa yọ ọsọ di pupa rẹsúrẹsú alkatam òun á sọ di aláwọ̀ yeye kò sí ní tó burú mbẹ àǹfààní tó wà ń bẹ tí sẹ́rí àfi làánà ẹni tó bá pa dúdú ni pé irọ́ ni ìsìláàmù ò sì fẹ́ ká parọ́ torí kọ́ lọ́wọ́ bá ní alẹ́ la'natullahi 'alal kadhibin ẹ̀tẹ́ tí ẹ gbọ́ làánà ọlọ́n ìléni jìnnà síkì ọlọ́n kọ́ máa jẹ́ ti àwọn òpòrọ ẹ̀yin ní níṣẹ́ ti dàgbà ewu wa yọ lórí yín gbogbo ẹ di dúdú à gbogbo ẹ di funfun ẹ wá pa ewu yìí láró dúdú wọn á lè fẹ́ fẹ́ yàwó bọ́ọ̀ níyàwó èsè yàn mú òun rò pé bàbá kan tó ti dàgbà tí ètí ìgbóni kò ní mọ̀ pé bàbá tó ti dàgbà tó ti gbó ni ẹjọ́ ọmọ yìí pé ẹ ti dàgbà ẹ ti gbó kọ́ ọmọ rú ọkọ ẹni tó ń fẹ́ wọ̀ kọ̀tọ́ ká parọ́ bẹ́ẹ̀ náà lóbìnrin òun náà ti dàgbà gbó ẹni gbogbo orun orí rẹ̀ ló fi dé wú wọ́n á bá a pa aláró dúdú ẹ̀yin wọ́n á fẹ́ fẹ́ ẹ̀yin wọ́n á wò ẹ̀ á rí i pé ah kò tẹ̀ tí èéwú lórí ó sì da láì mọ̀ pé ìyá arúgbó kùjọ́kùjọ́ ni èèyàn bá sí ọjà gbé islam ọ̀faramọ́rọ́ torí ẹ̀ àjàmbá kí ló burú nu kẹ́kọ́ réwu lórí yín ganan rí kí ló burú nínú kún rí ewu lórí yín kí ló burú mẹ́ kọ́dà oore ńlá ń bẹ́ẹ́ nínú kéèyàn ọsẹ mi títí nínú Islam títí ó fi dàgbà débi pé ewu gba gbogbo orí rẹ̀ orí ńlá ń bẹ ń bẹ àdéhìí kan tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fẹ́ni tó bá dàgbà bẹ́ẹ̀ lórí Islam tó fi di pé ó ewu lórí. nígbà míì àní fẹ́ kí wọ́n mọ̀ pé a ti dàgbà àti gbó àmọ́ wá fárí gbogbo ìgbà kọ́tọ́. nígbà tí èsì kan lọ sí hajj àbá lọ sí umrah kí náà ń parí sí. wáyé o ìgbà míì wọ́n ní àwọn ẹni táwọn sọ yìí tí ẹ ṣe haramu táwọn àpè ní haramu yìí tẹ́ bá fi aró dúdú pa irun àgbọn irun irun ewu yín àwọn náà sọ yìí pé àyè méjì kan wà ó tẹ́ ẹ àyè alákọ̀ọ́kọ́ òun náà ni filbayer ẹni tá a fẹ́ tà a fẹ́ tà àwọn ẹni tí ó rà ẹrú alẹ́rúgùn kan tá a fẹ́ tà à sì ń wọ ẹni tí ó rà ẹrú yẹn ti wá gbó ó ti wéwu àwọn apá. ewu rẹ láró dúdú sẹ́mi kó àwọn sọ kékeré ṣe haram àwọn náà sọ pé níbi bíbá haram ni ọjọ́ o torí pé ẹ̀tàn ẹni tí ó ra jẹnu tó wọn fi rà ra ẹni tí ò ti gbò àti títà àti rírà àti kò sí títà kò sí rírà haram eléyìí lòfin ọlọ tọdọgba àyàfi níbi jihad ká pé a lọ jagun. púpọ̀ nínú àwọn ọmọ ogun tá a wọ́n ti wá hewu tá a bá kó wọn lọ sójú ogun báwọn tewútewú lórí àwọn ọ̀tá wọ́n ti rí i pé àwọn fi àwọn fi bàbá ńlá yà wa ó ní wọn bá ń tarúgbó lè ṣe o torí ẹ̀ ló ti jẹ́ kí tí wọn bá ti ń dàgbà tí wọn bá mọ̀ wọn ara ẹ̀ ó súnmọ́ kó sera rẹ̀ léṣe àwọn kankan àti ẹ̀kọ́ àlè ṣe lánàá àlè ṣe lónìí àwọn kankan bẹ tó yẹ pé a lè ṣe lọ́dún tó kọjá a lè ṣe lọ́dún tó ń bọ̀ tó bẹ́ẹ̀ ni lójoojúmọ́ bẹ́ẹ̀ ṣe ń jí tẹ́ ń dàgbà tẹ́ ń dàgbà àwọn kan púpọ̀ ti ń ju agbára lọ àwọn kan púpọ̀ ti ń ju agbára ẹni tí ọba mọ̀ ara rẹ̀ yóò ṣera rẹ̀ torí ẹ̀ tó bá yẹ kó àwọn arúgbó bá ńlá ní tí gbogbo wọn ti ewu a sì fẹ́ lọ fi wọ́n ṣe jihad wọ́n ní kò burú kó wọ́n pa gbogbo ewu orí wọn kó wọ́n pa aláró dúdú nítorí àti fi hàn àwọn ọ̀tá pé àwọn ọ̀dọ́ la kó wa tó bá yẹ níbi gbogbo fífi ẹ̀yìn wọn ti pè aró dúdú pa ewu haram ni ìgbà míì kìí ṣe pé èèyàn dàgbà ní fi hàn ewu kìí ṣe pé èèyàn dàgbà ní fi hàn ewu bí ọmọdé kékeré tí ọmọ hàn ewu so àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lárúbáṣì ni kìí ṣe nǹkan ìyàlẹ́nu iná ní kí ọmọdé kó hàn So, wọ́n nítorí pé a máa rí ẹ̀yìn a máa rí a máa rí òdòdó funfun tí ó hù lára ẹ tuntun lára ẹ tuntun gi tuntun. torí ẹ ọmọ ẹ nínú àwọn èèyàn ẹni tó ti dàgbà débì kan tẹ́wù ń yọ lára rẹ̀ eléyìí ò túmọ̀ sí kó dàgbà báyà nǹkan kan ní dàlámù báyà nǹkan kan ní ṣe sọ ó sì ṣeéṣe kó lóògùn lọ́sítò ó sì lè wà normal ẹ pé irun tiẹ̀ ó tètè yọ funfun bá mi ṣùgbọ́n kò túmọ̀ sí pọ́ dàgbà ṣerú eléyìí wọ́n á bá ọ lójijì pẹ́rù mi ni mo ti ń ti da yìí ewu ẹ jẹ́ àwọn pẹ́ dá sí i. kò sọ́gbọ́n kankan tó yẹ kó dá sí bó yọ náà ló fi palaru kankan ó lè fà kóbá fò àkóbá kíni gbogbo ẹ̀ náà jọ̀rọ̀ àfẹ́yàwó àfẹ́yàwó yìí bí ti máa wò kó ti gbójú bó ń ṣe máa lọ kí wo máa awa kí ẹni tó bá ṣe tán tí wọ́n fọmọ fún ọ yóò fọmọ fún ọ lẹ́yìn ìjọba ó sì jẹ́ àwọn ẹlòmíín wà pẹ́ẹ́kì tí irun funfun bá ti bẹ̀rẹ̀ sí ní yọ lórí àti àgbọn wọn wọ́n máa wọ́n máa ṣàjá ni wọ́n máa ṣà àwọn ọ̀run yẹn wọ́n máa já báwọn fẹ́ rí i ọ̀fẹ́ rí kíni àlọ́ ti ń gbó tẹ́lẹ̀ ìjábọ̀ ti ṣe jẹ́ mẹ́rin. ونهى ونهى الرسول عليه السلام الذكر اللباس الحرير النبي و ìkẹ́àtọ̀ ọlọ́lọ́wọ́ bá kó máa bá a ọmọ ti kọ̀ fún wa o kẹ́ bó ṣe wá nínú àwọn hadith ilé tó wà nù Bukhari àti Muslim àti àwọn tírà yòókù gbogbo ọkọ̀ fún ọkùnrin nínú ìjọ yìí ọkùnrin tó jẹ́ mùsùlùmí anábì ti kọ̀ fún wa láti máa wọṣọ harir ó ní kò tọ́ sọ́kùnrin kó wọ harir láyé ń bí yàtọ̀ sí obìnrin haram. oníkéèyàn wọṣọ harir harir oná la sọ eléyìí tó ṣe wípé wọn ní ó máa ń gbọlọlọ ó sì ń bẹ nínú aṣọ tó jù ni fóbìnrin èèwọ̀ ni lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí kọ̀tọ́ kéèyàn wọ sọ harir níbi tó wá lówó dé yìí tó wá yẹ ká pérò rò ní wọrú ẹ̀ ọ̀gbọ̀dọ̀ wọ àbí tó bá fẹ́ sí ìyàjẹ́ lọ́dọ̀ lọ ìtọ́lọ́ máa ti ṣe léèwọ̀ gbogbo ẹni tó bá ti fẹ́ sórí ibú wọn máa jìnnà sí ni torí di kó jìnnà sí lórí ire wà o ìdí kó jìnnà sí lórí ire wà ọlọ́run bá kìí sàdédé sòfin àbí nítorí káwọn èèyàn lè gbọ́ wọ́n lè bá tẹ̀lé gbàtọ́ lọ́n sì ní kọ́ ọmọ wọ harir adúrò àwọn aṣọ míì tó dáńkọ́ tó ṣe lẹ́tọ̀ọ́ fún ọ láti wọ̀. wàtàkàtúmì dẹ́hẹ́bì bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wa sallam ó ṣe ní ìwọ̀ fún àwọn ọkùnrin nínú àwa mùsùlùmí kò bá àjọmọdé kò bá àjàgbàlagbà láti máa lòrùka gold kò bá àjẹ sábàbí kan ló mú ọlù kò bá àmọ́ sábàbí haram ó ní lòrùka gold ẹ sì rí i pé láwùjọ Yorùbá ọwà tọkùnrin ó tó ka gold tí ó tó sọ́wọ́. So a'udhu billahi minash shaitani rajim wọ́n á tún fi chain gold wọ́n fi sọ́rùn a'udhu billahi minash shaitani rajim kọ́dà wọ́n tún fẹ́ gbọ́ ọwọ́ sọ́wọ́ wọ́n tún fi worowóró sẹ́sẹ̀ èwo ló wá sẹ́kù fóbìnrin wọn ẹ̀ríkẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ báyìí yóò tún bóra bí ìgbà tí ń sọ fọ́lọ́n pé obìnrin lọ́ba dà mí kọ́ wa rí bí ń ṣe máa ṣe subhanallah kọ́dà kó ṣe ìpín panda ẹni wọ́n fi ṣe chain kọ̀tọ́ kò fi sọ́rùn ìwọ ọkùnrin kọ̀tọ́ kò fi sọ́wọ́ kọ̀tọ́ kò fi sẹ́sẹ̀ ọgbọ́n tí ìbá ti ṣe tọkùnrin kò jìnnà sí àmọ́ tó ṣe yorùbá o táwọn fi kà á kún pé oge ò lè pé láì fi nǹkan kan rùn lọ́kùnrin tí èso bìn oge ò lè pé láì fò ka góòlù ọwọ́ torí ní tẹ́yẹ bá jẹ la yóò gbé fò àwọn gẹ́gẹ́ bí ẹyẹ nígbà táwọn ń rówó tí ọ̀yẹ́ kọ́ hàn lára wọn ni eléyìí ti hàn lára yìí àmì pé ẹ jìyà ni ọlọ́run ṣe gold lílò ó ṣe léwọ̀ fọkùnrin o ó sì lé wọ̀ fọkùn. tọ́ sáà lè jókòó lórí gold láwọn ọkùnrin tá a lè máa rọ̀gbọ̀kú sára gold kọ̀tọ́ o bẹ́ẹ̀ ni kọ̀tọ́ ká jókòó lórí harir kọ̀tọ́ ká fi ṣe aṣọ tìmùtìmù kọ̀tọ́ ká fi ṣe aṣọ ọ̀rọ̀ rí gẹ́gẹ́ bí òsè tọ́ ká lórí gold àbí ká máa fi rọrí kò tọ́ rárá ni. bẹ́ẹ̀ ni la sọ gbẹ̀ngbà tí Ànábì sallallahu alaihi wasallam ó tún kọ̀ fọkùnrin ó fóbìnrin láti jẹ́ ẹni tí ó máa fi abọ́ gold àbí ti silver abọ́ wúrà àbí fàdákà Ànábì kọ̀ fún wa láti máa fi jẹun láti máa fi mumi ó sì tún sọ nínú àdéhìí míì ó ní ẹ̀rẹ́ ni ti ń fi abọ́ góòlù àbí ti fàdákà tó fi mú mi innama yujarjiru fi batnihi nara iná ló mú sínú rẹ̀ o iná ló mú sínú ẹ̀ ok sétí yẹn bá lówó sọ́tọ̀ kéèyàn fi egboro gold kó fi fa omi wọlé rẹ̀ kí wọ́n tún wá se ẹnu ẹ̀rọ ti gold sẹ́nu àwọn egboro yìí kọ́tọ́ àmì pọ̀ dàrán lólu ẹnu àmì pálágbẹ́rù gbárí lólu ẹnu onígbéraga onímọ́tómọ́tó a'udhu billah ìwàkiwà mi ká sọ̀ra fún kọ̀dá o. àmọ́ tó bá jẹ́ pé eyín èèyàn dáa imú èèyàn kan eyín dá imú kan àbí imú rọ wọ́n wá sọ pé wáyà gold wà tá a lè fi so eyín yẹn pọ̀ sẹ̀rí àgbà pé kí wọ́n bọ́ fi wáyà gold di eyín mu àwa sì rí nínú ìgbésí ayé irun wọn wà tẹ́kẹ̀ eyín rẹ̀ gbogbo ẹ̀ ló ti wọ́ kúrò láyé rẹ̀ wọ́n wá bá fi wáyà gold wọ́n bá fi so àwọn eyín yẹn pọ̀ wọ́n fi mú papọ̀ tí wọ́n ti ń bá yín sọ̀rọ̀ tó bá ti yánu ẹ rí wáyà tí wọ́n fi so àwọn eyín yẹn pọ̀ tí wọ́n fi so àwọn eyín yẹn pọ̀ tí wọ́n fi so àwọn eyín yẹn pọ̀ eléyìí ò bẹ́ẹ̀ ni tí imú bá rọ́ wọ́n á ní wáyà gold wà tí wọ́n lè fi papọ̀ àbí wọ́n lè yọ gold kí wọ́n fi bá a papọ̀ ṣẹ̀ríà ò bínú sílẹ̀ yìí yàtọ̀ sí kó a lọ sí maka ọlọ́kan yín kan mánu pé yín maka kọ̀tọ́ sọkùnrin o kọ̀tọ́ sọkùnrin obìnrin kan tí ó bá lò kò burú kó lo èyí tó tó tó ṣe yọkúò èyí tó wà removable nítorí àyíbá àmà tí ó bá kú ìyẹn obìnrin torí tó bá kú gold tí ń bẹ lẹ́nu rẹ̀ owó ni kò sì tọ́nu sẹ̀ríà ká síyàn mówó. ló fi jẹ́ pé ńjọ́ bá kú lè ya inú rẹ̀ a lè yọ orísun méjì ní ìta máa ń yọ wà ìyẹn ìta obìnrin lò ma máa ń yọ wà tó ti fi sẹ́nu yọkànlá gbà tó pín ní ẹ̀ máa ọ̀gá sì wà ti fi sí wọ́n lẹ̀ ma ni pẹ̀lú gọ́ọ̀mù tí ò sí tí ẹ bá mi àmọ́kùnrin rárá o kò bá gold kò bá silver kí ló ń lẹ̀ mẹ́nu kótó wa sọ̀rọ̀ tà sọ̀rọ̀ ó ti bóyin àjí pékin irọ́ ẹni tí ọ̀mọ́ bíi tá a ti kọjú sí ẹ bá wọn nípa hajj tó lọ ṣe ẹ rí i pé ó fèèlì ní gbọ̀rọ̀gbọ̀rọ̀ ike ẹ àwọn orígun hajj fún wa ẹ rí so torí ọ̀ bá tiẹ̀ mọ̀ dáhùn ọ̀gbọ́dọ̀ kan bó ṣe jẹ́ nìyẹn òrùka gold kọ̀tọ́ o kọ̀tọ́ sọkùnrin o kásọ̀ra o gbogbo ní tí ọ̀dà ọ̀dà ni o hmm. bákan náà anabi wa sallallahu alayhi wa sallam ó tún kọ̀ fún wa wọ́n kọ̀ fún wa láti máa lo at-takhattum bil hadid fún wa láti máa lo òrùka rin òrùka tí wọ́n fi rin ṣe ànábì kọ̀ fún wa láti lò ó ẹnìkan wá sí ọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan nígbà tí òrùka kan bẹ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé an asfar ayọ́ ayọ́ olómi yeye ni wọ́n fi ṣe anabi sallallahu alayhi wa sallam wọn wá sọ fún mi pé inni ajidu minka rihal asnam èmi ń gbóòórùn àwọn òòṣà lára rẹ o subhanallah torí òrùka tó lò yẹn òrùka tó jẹ́ pé ayọ́ aláwọ̀ yeye ni wọ́n fi ṣe anábì ni mò ń gbóòórùn àwọn òòṣà lára rẹ nítorí òrùka tó lò yẹn adé pé òrùka tí wọ́n fi ayọ̀ náà ṣe àgbọ́dọ̀ lò ẹlòmíì tí wọ́n bá nàbì sallallahu alaihi wasallam òrùka tí wọ́n fi rin ṣe níbẹ̀ lọ́wọ́ tiẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n wá sọ fún pé mali ara alayka hilyata ahli an èsè tó yẹ pé ọ̀ṣọ́ àwọn ọmọ náà mórí lára rẹ̀ subhanallah òrùka ọ̀sọ́ ọmọ náà lànà bí pè ẹ sì mọ̀ pé àwọn Yorùbá nínú àwọn òrùka tí wọ́n gba tiẹ̀ jù nù àbẹ́yìn òfura àwọn òrùka kan òrùka ogun kan tí wọ́n máa ti máa dàbí gbà tí wọ́n lọ tí wọ́n tún lọ tí wọ́n tún lọ tí wọ́n tún lọ. nígbà míì ìjọba tún lọ tẹ́lẹ̀ wọ́n tún kun lọ́dà pupa tó ná sojú kónkónkónkó òfin wọ́n lè sọ pálù wó ènìyàn kí ni wọ́n máa fi sòrò káwọn erin ni ọ̀sọ́ àwọn ọmọ anánu ọjọ́ lọ da gbogbo ẹnu kọ́ ọmọ wọná torí pé òrùka tó jẹ́ tó oògùn tí ń bẹ láàrin èèyàn tí kò fi mú yàn lọ má aflahta abàdà tó bá fi kú bẹ́ẹ̀ yẹn ò ní ṣoríire láéláé. gẹ́gẹ́ bíi sàhábì tánàbí sallallahu alaihi wasallam tó rí oúnjẹ ní tó rí fún pa lápá rẹ̀ tọ́wọ́ sọ pé ẹ ah, torí pé ìsàn kan wọn kọ́lẹ̀ báyọ̀ lápá ẹtẹ́ ẹ bá ń ṣẹlẹ̀ sí apá apá òní kọ́lẹ̀ kínní kan ànábì sallallahu alaihi ní jádàánú torí pé tó bá ṣẹ́kù lára rẹ̀ tó bá fi kú òní sóríire láéláé tí sàbí bá jẹ́ pé tó bá fi sápá tó fi kú òní sóríire láéláé ẹni tó ganu orí rẹ̀ kún kọ́kọ́ kè. bó náà ta kúrú torí wa o gbogbo àwọn òkú orí bóun èèyàn gbọ́dọ̀ mọ bí ó ṣe dànù ẹlòmíì ẹrú tiẹ̀ máa bá a bá gbọ́rọ̀ rẹ̀ ah, kí akéńdáké nínú agbára nù agbára òfò agbára òfò tí ò rẹ náà ni ọwọ àti èkú tí ò lè dákú torí délé ọ̀dọ̀ wa o tán ìyẹn ni kó òrùka eléyìí tán fi rin ṣe kọtọ ẹlòmíì tó wá bá nàbí sallallahu alaihi wasallam òrùka gold níbẹ̀ lọ́wọ́ tiẹ̀ anabi sallallahu alaihi wasallam ó wá sọ fún pé itrah anka hilyata ahlil janna yọkú lọ́wọ́ rẹ ọ̀sọ́ àwọn ọmọ àlìjọ́nà nù ó dìgbà ẹ bá tó wọ àlìjọ́nà ìyẹn ọkùnrin nù ó dìgbà tẹ ẹ bá tó wọ àlìjọ́nà kẹ tó sékìnì kẹ tó láǹfààní àti lò láyé ń bí kọ́. bàbá òun láti wọn lè fa àwọn kèfèrí nìkan lẹ̀kún wọn máa lò ibà àlìjọ́nà tiwọn ni wọ́n wà ibà àlìjọ́nà tiwọn ni wọ́n wà tó bá nàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa pé ayé yìí báyìí ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ fún olùgbàgbọ́ òdodo wa jannatul kafir àlìjáná kèfèrí nìyẹn àwọn ní kankan tá retí lọ́n lọ kọ́lọ̀ má tí wá tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn báwa ni àdìtà wa tó sọ fún arákùnrin tó lóun fẹ́ fẹ́ obìnrin yẹn. obìnrin tó múra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam tó lóun fi ròhùn fún ànàbì òun fi ròhùn fún ànàbì ànàbì anabi alaihi wasallam wò látòkè gbójú lọlẹ̀ ànàbì ti yé gbogbo onílàákà yìí àní nǹkan kan fi ọsẹ èyí sì mọ̀ pé tìjú ti ń bẹ́ẹ̀ ga fóbìnrin lọ́wọ́ pé wọ́n ọkùnrin ni bó ṣe rí tí wọ́n sọ fóbìnrin pé ó wù mí kí n fi ọ mo fẹ́ fi ọ lóbìnrin sílé lọ́ni yín kankan lára ọkùnrin máa lọ yóò tún sẹ́lómi lónìí àmóbìn ọkàn wàá bọ ni pé yóò ti rò rò rò rò rò ọ wàá bọ ó tinu tinu tinu á ẹ dákun mi so ìwọ náà gẹ́gẹ́ bíi karambani ó lè máa ṣe bí àwọn aráàlú kan pé ǹgbọ́ yóò bá yàní pé tuntun sọ sẹ́mi pé àti tún sọ kò ní rọrùn ma tó tó bá tún á tiraka tó sọ pé ẹ ẹ ntí mò sọ náà ni pé a ah, kò sí tìjú tó tó fóbìnrin adúrò òun òun sì fẹ́ fi fún sọ máa wa anabi kẹ alayhi kò sọ ti sọ kékeré ni ọ̀rọ̀ a ti sú mi báyìí anabi ọsọ ọkùnrin kan òun á wà ó ti fura pa nàbí ọ̀fẹ́ wa ni èmi fẹ́ o kí ló ní tó fún a ah, yàtọ̀ sí aṣọ òbóra tó wà lára mi lásọ mi ní nǹkan mi láyé yìí. la ilaha ẹ̀ka àwọn sàhábà yẹn wàláhì wọn ga nípò púpọ̀ bó lẹ́sẹ̀ ronú gan pé aṣọ wo ni wọ́n ń wọ̀ láyé gbà ẹ bá ní rò wò aṣọ tó ń wò tó ń wọ̀ tó kọ́mọ̀n jù òun náà ní lọ́ọ̀dì àti bóra bí ẹni gbé ihram aṣọ táwọn máa wọ̀ nù wọn gbé kan ó rí àkẹ́tọ́ rí pé àwọn tí wọ́n kì bọ́ rí eléyìí ò tún á ní lọ́ọ̀dì ìbora nìkan náà ni sáà wàá pé ọ̀ya méjì ni wọ́n bá yá méjì wàhálà dé ẹ wò Mus'ab ibn Umayr ni anabi sí Madina ẹni tó kọ́kọ́ gbé àsíá Islam ní Madina wọlé kọ̀ọ̀kan táwọn èèyàn jantirẹrẹ fi gba Islam kánàbí ṣiṣẹ́. tó ṣiṣẹ́ takuntakun yìí tó ìjọ tí sábẹ́ wa àgbà yìí ṣaláìsì kò ní nǹkan kan láyé ju aṣọ ọ̀búra rẹ̀ ń lọ. ìgbà tó sì jẹ́ pé ìsìláàmù ọ̀kọ́ wa pé téèyàn bá kú kẹmọ á lọ mọ́ṣáláṣí pé bí sẹ́bi lílá aṣọ tá a fi sí lára tẹ́yìn tanra yín jẹun. owó èèyàn náà ni wọ́n ti mú un tí wọ́n fi ra sí lára kò fowó lẹ̀ aṣọ òbora tó sì ní láyé náà nù kò ní méjì kò ní kan tí wọ́n ń pápá ti aṣọ ká asọyún iná lànà bí sallallahu alaihi wasallam ní kó wọn fi sí lára wọn á gbàtàn gbé sínú sáré wọn á fa aṣọ wá síbi orí rẹ̀ ẹsẹ̀ bá sílẹ̀ wọn tún náà dá wọn fà wá kó bu ẹsẹ̀ orí sílẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé wọn fà á lọ bí orí wọn á wá àwọn ewé tí wọ́n fi di ibi ese re subhanallah arákùnrin yìí ó ní tó bá yẹ ní aṣọ òbora tó wà lára òun ò ní kankan mí láàyè ok lọ sílé kọ lọ wò wò bọ yóò ní kankan ọlọ padà dé kankan ah nkòsí ah, eh, nídìí ká lọ ilé ṣebí wàá máa tó fi lé ìyá máa tó ní ìsìn bíi kọjá pé èèyàn níbi tí máa fowó pamọ́ sí ni ó ti wá ń ná débi pé o tún jẹ gbèsè five hundred lọ́wọ́ àmì o ti wá fi rajà lọ́dọ̀ yóò provision ọ̀rọ̀ adé seven fifty ọ̀sán five hundred ó ó two fifty o sì mọ̀ pé inú báǹkì tó ń kówó sí five hundred tó wà ń bẹ̀ ti yọ olówó tó nínú láyé lọ́rùn kí sọkúsọ pé owó tí mo nínú láyé lọ́rùn irọ́ ni o Ọ sọ pé owó tí mo ní tó ṣe é nánu ní àmọ́ owó tí mo nínú láyé lọ́rùn irọ́ ni torí tó sọ́rùn owó náà ni bàtà tó wọ̀ owó ni fìlà tó dé owó ni fún lu rẹ̀ bàtà sọ pé owó tí mo nínú láyé lọ́rùn irọ́ ni láyé ń bi òtún hàn pé irọ́ ni lọ́rùn torí ẹ̀ wọ́n wá sọ pé àfikọ́ san two fifty yẹn nísìn lówó mi lọ́wọ́ báyìí lọ wọlé wò kò nídìí kí n wọlé wò ebe mi náà mo tó ti ń bẹ nu le? ẹ ibìkan lè wà tẹ fowó pamọ́ sí Iro re mà rántí má irú rẹ ni o anábìíní kọkùnrin ọ lọ wò wa. lọ wò nǹkan kan wá wá nǹkan kan wá kọ́dà kó sòrò kárin. anabi náà ló sì sọ pé òrùkaarin òun gbòòrùn àwọn òòṣà lára rẹ̀ fẹ́ni tó ó sì ní kọ́ lọ nínú àdìsí kan wípé òrùka ṣetán òrùka tó ń fi rin sí òun náà ló sì ní wọ òrùka kan wá kódà kó ṣe rin kó ṣe ti rin lé anabi fi ń tọ́ka sí àlòǹkóhun ó tiẹ̀ lè wà lọ́dọ̀ rẹ̀ kọ̀ bá àti ẹ̀ jẹ́ nǹkan yẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ àwa tá a fi sàmì pé òfóbìnrin yìí ń sọ̀dà ìtumọ̀ rẹ̀ nù kéde kó ànábì nídìí òrùka rìn fún ọ gbọ́dọ̀ ànábì ó sọ kókó lórúkọ àti ṣetán ànábì ò lè sọ bẹ́ẹ̀ so bàtí lẹ́yìn jáde lílu mo bá àlàkà eléyìí báyìí wa eléyìí ò sì tún tọ́ka sí pé tẹ́ ẹ bá ń ṣègbéyàwó ẹ tún gbọ́dọ̀ máa há òka o tí wọ́n gbé kó fún yàwó lóòka torí ká nàbí sọ fún pé iltamis walau khataman min hadid wípé jama ti yín o ẹ lè so igi kẹ má fò kásọ torí àdìsí ń ọńdọ ọmbrẹ́là lẹ́gọ́ sí láì mọ̀ pásọ ti ya aṣọ ọmbrẹ́là yẹn ti ya kò sí gọ́ sábẹ́rẹ́ igi igi mélòó ni wọ́n so láyé ànábìsọ láti don change òkà òrùka kọ ìrọ̀lá sí. lẹ́yìn eléyìí. kò burú tẹ ẹ bá fẹ́ lo òrùka wala ba'sa bil fidda kò burú kẹ ẹ lo òrùka eléyìí tó jẹ́ pé fàdákà ni wọ́n fi ṣe eléyìí tó jẹ́ pé fàdákà ni wọ́n fi ṣe. kẹ́ẹ́ bó ṣe jẹ́ pé anabi sallallahu alaihi wasallam òun náà lórúka tó jẹ́ pé fàdákà ni wọ́n fi ṣe. ó wá nínú Sahih al-Bukhari pé àkókò òrùka eléyìí tí Ànábì sallallahu alayhi wa tó kọ́kọ́ ṣe gold ni wọ́n fi ṣe báyìí ẹsẹ wa rí tí Ànábì sallallahu alayhi wa sallam ń lò lákọ̀ọ́kọ́ báyìí kálukú náà bá bẹ̀rẹ̀ sí ní bí àwọn alágbẹ̀dẹ kí wọ́n bá wọn rọ òrùka gold ó sì ti láàgbọ́dọ̀ lo gold anabi bá sọnù kaná làwọn èèyàn dẹ́kun anabi wá sórùka fàdákà wọ́n wá gbẹ́ sí ara òrùka anabi sallallahu alaihi wasallam pé muhammadun rasulullah òrùka yẹn là anabi máa ń lò láti fi jẹ àwọn ìwé tí ọba pápẹ kọ rẹ̀ ló ń tẹ̀ ẹ̀wọ̀n kóhùn yìí kọ̀wé fúnra rẹ̀ yóò pápẹ kọ ni àwọn tó mọ̀ wí kọ́kọ́ tó bá kọ́ tán òrùka rẹ̀ ni wọ́n á fi jan wọ́n kì í bọnú aró wọ́n fi jan ìwé ńlọ ń tẹ̀ tó túmọ̀ sí pé látọjọ́ tó ti pẹ́ iná ní fannu tawthiq ló ti wà tawthiq òun náà ni kó pé documentation ní tí ó fi hàn wípé ìwé o ó ti bi tí wọ́n ló ti wá wá kìí ṣe pé àgbélẹ̀rọ tọ́ torí ẹ̀ àwa náà a lè lo òrùka tó bá ti jẹ́ pé silver ni wọ́n fi ṣe kò sí ní tó burú mbẹ́ òrùka anabi sallallahu alaihi wa sallam ọwọ́ anabi lọ́wọ́ àtànàbì fi kú lẹ́yìn tànàbì kú tán òrùka yìí bọ́ sọ́wọ́ Abubakar lẹ́yìn rẹ̀ lọ bọ́ sọ́wọ́ Umar. lẹ́yìn rẹ̀ lọ́dọ̀wọ́ Uthman radiyallahu anhum ọwọ́ Uthman ló ti wá bọ́ sí kànga ọwọ́ Uthman ló ti jábọ́ sí kànga tí wọ́n fi rí ma àìsí ma pé tí wọ́n gbẹ́sí láàánú Muhammadun rasulillah àìsí rí nínú tí China fi ń wówó lọ́wọ́ àwọn èèyàn lónìí gbogbo nǹkan bíi tọ́ì tọ́ì sẹ́wọ̀n pé China ti wọn wọ́n perfect ń so wọ́n ya bóòlù ká anabi sallallahu alaihi wasallam rí wọ́n ṣe sára bíi ìgò kan báyìí so wọ́n ń tà pé ìjọba fẹ́ẹ́ fi dẹkóréètì lé so wọ́n ya bí ntí wọ́n hàn sí lára yẹn ti ṣe rí tọ kò sí burú wípé ká fi fàdákà yẹn kẹ́ bó ti ṣe tọ́ kọjá pé ni wọ́n fi ṣe òrùka tẹ́ ń lò. kò burú kẹ́ ẹ tún fi fàdákà ṣọ̀ṣọ́ fún ìdá yín kò burú kẹ́ ẹ fi ṣọ̀ṣọ́ fún ìdá bákan náà wọ́n nítorí tẹ́ bá fi ṣọ̀ṣọ́ fún ìdá yóò mú kí ẹrù ọba ọ̀tá tẹ́ bá fàyọ̀ bákan náà wọ́n ní kò burú kí a tún fi fàdákà kí a fi sọ̀sọ́ sára alukur'an wọ́n lé lẹ́yìn ẹ̀ńbẹ́nu pé ẹ̀ ń ṣe àgbéga alukur'an tẹ̀lé ìjẹba. ṣùgbọ́n o kọ̀tọ́ o kẹ́ fi fàdákà fi ṣọ̀ṣọ́ fún ìjánu ìjánu ràkúnmí àbí ìjánu ẹṣin àbí ìjánu kẹ́tẹ́kẹ́tẹ́ okùn tí a fi ń kó wọn níjánu kẹ́ wá fi fàdákà dára sí kọ̀tọ́. bákan náà wala sarjin gẹ́gẹ́ bí òtún ṣe tọ́ wípé ìtẹ́ tẹ́ǹtẹ́ lórí ẹ̀sìn níbi tí ẹ máa jókòó lé ìtẹ́tẹ́tẹ́ lórí ràkúnmí tẹ́ jókòó lé ìtẹ́tẹ́tẹ́ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbíbá akatẹ́ jókòó lé kọ̀tọ́ kẹ́ fi fàdákà kẹ́ fi ṣèkéni kọ̀tọ́ kẹ́ fi sọ̀sọ́ sí lára torí tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ó dàbí ìgbà tẹ́ wọ fàdákà lẹ́wù ni ṣẹ̀ríà ò sì gbà wala sikkin gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ wípé kẹ́ ẹ tún fi sọ̀sọ́ kárọ̀ ọ̀bẹ tẹ́ ń lò àbí nǹkan míì nínú àwọn nǹkan tá à ń lò láti jagun eléyìí túmọ̀ sí pé tí sẹ́rí àfaramọ́ nìkan iná láti lè lo fàdákà náà yàtọ̀ sí ti ọ̀faramọ́. وتتختم النساء بالذهب àwọn obìnrin tí wọn ọ̀tọ̀ kí wọn máa lòrùka gold ọ̀tọ̀ sáwọn torí kó obìnrin làwọn torí kó obìnrin làwọn yẹtí gold ẹgbà wa àbí ẹgbà ọwọ́ ti gold chain gold worowóró gold kọ́mu gold gbogbo ẹ̀ lọ́wọ́ àlàyé kò sí ní tó burú fóbìn láti lo àwọn nǹkan wọ̀nyí tágbára rẹ̀ bá kà kọ́mọ lọ jí o torí pé ara àwọn obìnrin tí máa jírù rẹ̀ o láwọn ìlú kan láyé o òun àwọn méjì ni ọwọ́ sọ gold nínú báwọn nàìjíríà ṣe ń bó kọ́ wá jẹ́nu àwọn méjì ọwọ́ sọ gold wọ́n tó gold rẹpẹtẹ bí gbàtẹ́ ń ta provision ọ àwọ̀ bẹ̀ yọ àsọ fún yọ sọ fún ètò àwọn àjù ètò fẹ́ jí gold gangan yọ sọ fún ètò àwọn àjù pé kó wọ́n ti wẹ̀ wo orí ibú kan tẹ́ pé ọrùn rẹ̀ ó tóbi yọ fẹ́ gborí èèyàn mẹ́ta sẹ́wọ̀n kí tí ọrùn ẹ̀wú bá tóbi tó lè gborí èèyàn mẹ́ta tí èèyàn bá wọ̀ ọ́ sí ọrùn gbogbo ọmú ni ọmọ wọ́n wá máa ṣe bígbà tó ń wo gold ètò àwọn adùn yóò tó wá dẹ gbogbo ọmú lẹ̀ tó náà ń ta gold lọ́nà àmọ́ á wò pé ah, ah, ọmú <laughs> ọmú wọ́n sá máa sọ fún pẹ́tọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó bẹ̀rẹ̀ sí ní kó èyí tó wà lẹ́yìn bá wí pé kọ́ máa kó nígbà tí ìbá ìfura eléyìí ti ń jí góòlù ó ti tú lẹ̀ ó kù sí ó kù etí ọ̀dẹ́mú ọ̀tọ́dẹ́ ọmú lẹ̀ gbàtọ́ náà bá ṣe pápápá bá ní ohun tí ẹ̀rí táwọn fẹ́ rà èyí tó sì ti jí góòlù ti tú lẹ̀ lọ́nà bá kígbe kó lé olè tí kí ló ń jí ẹ̀yin méjìlá wá ẹnì kejì dà àwọn obìnrin tẹ́ rí yẹn látàrí pé a fẹ́ soge túláàsì kò sí tí wọ́n lè dánwò illa man rahimallah àfẹnudọ́lọ́n bá sànù nù wọn kó o tún fi odidi orílẹ̀-èdè ilẹ̀ kó o tún lọ orílẹ̀-èdè bomi lọ́ọ́ jalè kọ́mọ́dà ǹgbà tí àbádé rẹ̀ bá dé ìwọ nìkan kí ó mú gbogbo orúkọ ọmọ orílẹ̀-èdè wọn bàjẹ́ ó mú kí ìwà yẹn ti pọ̀ ẹnìkan náà àwọn ọkùnrin wa wọ́ sọ gold òun fẹ́ ra gold fún ìyàwó rẹ̀ wọ́n ní à ah, sọmọ nàìjíríà ni ó ní bẹ́ẹ̀ ni gbogbo góòlù tó wà ń bì kò sí fún títà <laughs> mo fẹ́ ra ni àní kò sí fún títà torí wọ́n ti mọ tí àwọn èèyàn wa ń dánwò a'udhu billahi èèyàn máa bínú pé wọn eh, ò tiẹ̀ kàyàn kún wọn kàyàn kún ṣebí ọmọ ọsẹ tí kókó máa bá yẹ tẹ́lẹ̀ ìjẹbù ṣe jẹ mbẹ tán. ونهي عن التخطم بالحديد eléyìí wọn tuntun wí ni wọn ti sọ síwájú pé anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti lòrù kárin bí wọn ti sọ. والاختيار مما روي في التخطم التخطم في اليسار èyí táwa sá lẹ́sà o nípa ọ̀rọ̀ à ń lo gold nípa ọ̀rọ̀ à ń lo òrùka èyí tá a sàlẹ́sà nípa wíwọ òrùka òrùka tó o fẹ́ fi kọ́ sí ànábì tẹ́ sórùkọ ogun because tí èèyàn mẹ́wàá bá ń lo òrùka láwùjọ tiwa wọ̀nyí báyìí ẹ̀ríkẹ́ mẹ́sàn-án òrùka ogun ni èyí sọ̀rùka súnà kankan ogun ni torí àwọn ọ̀gbọ́n lọ́n gbọ́ bí wọ́n ṣe gbógun gbọ́ ogun náà ni gbogbo àwọn ọ̀ka tó máa ń rí lọ́wọ́ àwọn èèyàn òrùka kò bá jẹ́ funfun kò bá jẹ́ dúdú kò bá jẹ́ pupa wọn ò bá hàn kí ó sì gan pẹ̀lú kí ó oògùn ni ẹni tó bá mọ̀ kó ká tó ń kèé ṣe tó oògùn kọ́ bọ́ ta kọ́ ṣàlàyé majority orúkọ oògùn ni wọ́n ń gbé ká torí ẹ̀ bá sọ látò nídọ̀la ọ̀pọ̀lọpọ̀ ṣetán láti yọ sọnù torí òun wò ó pé òrùka níjò wọn mú sáà ẹlòmíín sì ń wo pé òrùka yẹn ní dáàbò bò ń torí tó ka yẹn bá bẹ lọ́wọ́ ohun tó bá fẹ́ fún májèlé jẹ yóò máa tẹ́ná ni. irọ́ lásán gbọ́dọ̀ ló ti jẹ́ pé wọ́n nìkan náà wọ́n fẹ́ pa kí lọ jẹ́ tóbi wá jẹ́ pé wọ́n náà wọ́n fẹ́ pa tóbi wá máa gbóòkó ògùn ká àní tó bá ń bẹ lọ́wọ́ rẹ tó bá fi kú òní sóríire láéláé tó bá yẹ kó ka pé mo kàn fẹ́ fò ká sọ́wọ́ mo fẹ́ ṣe bá ànábì ṣe bí ṣe máa fò ká sọ́wọ́. òkà tí èso oògùn kò sí nítorí burú mẹ. ìmọ̀lọ́mọ wa wọ̀ sí eléyìí tá a sà lẹ́sà òun náà òsì fi sí o ọwọ́ òsì fi sí. torí ẹ gbogbo àwọn àdìsí tó wá wọn tọ́ka sí pọ́wọ́ òsì lànà nínú hadithi alimami albayhaqi oni anna nabiya sallallahu alayhi wa sallam atakada khataman min wariqin fajacalahu fi yasaari kpa nabi sallallahu alayhi wa sallam ọmọ ọmọ lóruka olóruka tí wọn ṣe látara fàdákà ọwọ́ òsì rẹ̀ ló sì fi ṣe ọwọ́ òsì gangan ìka tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọdérin láàrin ìka àtàrin àti tọmọdérin ìka tó kángun sí ẹ̀bá ti parí hùn lànàbí máa fi sí lọ́wọ́ sí ibẹ̀ lànàbí máa ń fòrùka sí tẹ̀lé ìjẹba àwọn ẹgbẹ́ àwọn kan wá tó sọ pọ́wọ́ ọ̀tún ọ̀fẹsẹ̀ rinlẹ̀ kọ́dà apá kan nínú àwọn olùmọ̀tẹ̀ sọ wípé àwọn olùmọ̀ẹ́nu wọn kò lórí pọ́wọ́ sí lànàbí sallallahu alaihi wasallam ń fòrùka rẹ̀ sí tẹ̀lé ìtumọ̀ sí pé bọ́lá àmọ̀ fòrùka wá sí. Si ọwọ́ sí àwọn ẹgbàá wa tó sọ pọ́wọ́ ọ̀tún àwọn ẹlòmíì lè lò kún fi sọ́wọ́ ọ̀tún ṣùgbọ́n ètò ọ̀dọ́gba jù ní pé ni ọwọ́ sí. nígbà tí sàábí ń ṣàlàyé sàábí ń ṣàlàyé ikú anabi sallallahu alaihi wasallam fò ká sọ́wọ́ sí wọ́n sì tọ́ka sí ọmọ àkàtì ń ọmọ àdìrín pé ètò anabi fi sí ni. bẹ́ẹ̀ ni gbogbo àwọn sàhábà abubakar umar usman ali alhassan alhussein gbogbo àwọn sàhábà yìí àwọn náà owó sì yẹn ni wọ́n máa ń fi òrùka wọn sí. ilé jẹ́ tìbí tá a máa fi òrùka sí. bólá mọ̀ á fa aago sí. nàám èmi náà ń béèrè nù ìbẹ́ẹ̀ ni béèrè bólá mọ̀ á fi aago sí. nàám ọwọ́ ọ̀tún àbọ̀wọ́ sí ètí wọ́n bá mú lọ sọ kò sẹ́ni tí mú yẹn fún yẹn sọ ọwọ́ ọ̀tún lẹ́ẹ̀fi sí àbọ̀wọ́ sí náà ọwọ́ òsì kí ló dé ẹni tó ń fi sọ́wọ́ ọ̀tún kí ló dé ẹni tó ń fi sọ́wọ́ ọ̀tún àwọn máa ń sọ yìí pé kana nabiyyu sallallahu alayhi wa sallam yu'jibuhu at-tayammunu fi kulli shay' ọwọ́ ọ̀tún ló máa ń wà Ànábì sallallahu alaihi wasallam láti lò fún gbogbo nǹkan. tọ ẹni tó fi aago rẹ̀ sọ́wọ́ òsì àwọn òòrè ń fi jọ bí òrùka ààrẹ ń fa aago fi jọ bí òrùka torí pé aslan kò sáago láyé Ànábì sallallahu alaihi wasallam sẹ́nìkan dè mọ́wọ́ ká ṣùgbọ́n aago ọjọ́ òrùka lọ́nà púpọ̀. wọ́n jọ rí báwo wọ́n jọ rí roboto wọ́n sì máa so náà mọ́wọ́ ni òrùka anáfíìfì sọ́wọ́ òsì tọ́ba fagun náà sọ́wọ́ òsì kò sí ní tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ha ẹnìkan á sọ pé nígbà tó ti jẹ́ pọ́wọ́ ọ̀tún lànà fi fún gbogbo nǹkan á sọ pé léyìí kìí ṣe pé ó lò ó fi sè ní. rò kìí ṣe pólò ọ́fíìsì ni tó yí àbí òye ṣe ó lu ọwọ́ òsì fòrùka ni àbó fòrùka sọ́wọ́ òsì ẹ dáhùn <laughs> ó fòrùka sọ́wọ́ òsì ni tó bẹ́ẹ̀ náà laago sẹ́yìn lu ọwọ́ òsì fáago ni abẹ́ fòrùka sọ́wọ́ òsì sẹ́ lọ́wọ́ òsì fáago ni abẹ́ fáago sọ́wọ́ òsì ẹ̀yọ̀ à ọ̀tá kọ àdìsí yẹn rárá rárá ó sì ṣe déédéé pẹ̀lú àdìsí yìí dáadáa dáadáa. bàbá kò túmọ̀ sí pé ẹni tó bá fi sọ́wọ́ ọ̀tún kọ́ lọ mẹ́rin wa o. so ọba àdáago márùn ọba àdáago márùn kìíní so àmọ́ àwọn èdè àgó márùn alhamdulillah so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. ìlú kan ni àwọn tí wọn lẹ́kọ̀ọ́ kò sí táwọn ìbéèrè ibẹ̀ ni wọ́n ti béèrè béèrè nísìnyí gbà tẹ ka àdìsí fún wa pé anabi sallallahu alaihi wasallam máa lu ọwọ́ ọ̀tún fún gbogbo nǹkan kí ló dé tẹ̀yìn di aago mọ́wọ́ sí <laughs> ẹ pé kò kò sí táwọn ní béèrè ìpè tọ̀ ìntaari pa aago jọ nínú sísẹ anabi sallallahu alaihi wasallam ní kíni òrùka gbogbo àdìsí sì fi hàn pé bọ́lá anabi máa fòrùka sí ọwọ́ rẹ̀ òsì kìí ṣe pé ó lò máa lu ọwọ́ ọ̀tún fún gbogbo nǹkan kìí ṣe ni gẹ́gẹ́ bó ṣe fòrùka sọ́wọ́ òsì bẹ́ẹ̀ náà la fa aago sí ọwọ́ òsì kpọọ bá pọ̀ ọ̀tún rọrùn fún ọ̀la ishkal eléyìí ọ̀tún mọ̀ ọ̀tàkùn ọwọ́ ọ̀tún fi sí ọwọ́ àsọ̀fà nàbì náà pọ̀ ọ̀tún lọ́ọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi ẹjẹ́ adó ń bì á máa tẹ̀síwájú lọ́jọ́ mi. wáyé o àwọn mùsùlùmí kọ́ ni wọ́n ń ṣe ọdún lọ́la o kò sí ní tí mùsùlùmí fẹ́ fi tí wọ́n fẹ́ ṣe lọ́la ṣe o ká lọ bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa o ká sọ̀rọ̀ fún máa bá kèfèrí kópa nínú ọdún tiẹ̀ o nítorí pé ẹnu tí máa jẹ́ kéèyàn ó sórí ibú àwọn táwọn èèyàn kà fún ni o islam ti wa wà very clear àwa sì mà wípé ọdún tí wọ́n ń se nítorí kàlẹ́ndà ìrégbè lásán ni kàlẹ́ndà kan tán kàlẹ́ndà kan bẹ̀rẹ̀ sọdún ni sọdún wọ́n máa sọdún fẹ́lẹ́yìn kọ́lọ̀ mọ́jọpọlọ tí wọ́n dorí kodò ìdí nu tó fi jẹ́ pé kàlẹ́ndà hijira ẹ̀rí kóṣù kẹta la ti wà báyìí ńjọ́ bẹ̀rẹ̀ ọdún wo la ní kẹ́ wá sí nàá. ọdún pé kíni kíni jọdún ìjìrá ganan ni tambio ọsẹni tó bẹ nìkan àwọn ẹni tó wọn mọ nǹkan táwọn fẹẹ fọjọ ń ṣe àwọn ní lọ péjọ ń bì kan tí wọn ń lùlù táwọn náà tó ń tò tí lè máàmù kan dúró táwọn mọ wá ah Allahu akbar ṣé ara ìsìláàmù wa lélẹyìn tó ń torí di eléyìí sọ́ra o ẹlòmíín wà tó ti jáde ẹ ti pẹ́ o. yóò ara di ẹ̀pá jẹ lọ́la ẹ̀rú ń bà wá kọ́ má jẹ́ pé wọn náà ń fọ́nà kan bá wọn ṣe kínni wọn bá wọn sọ ọdún nù kí ló dé tó ọ̀sọ́ adìẹ jíjẹ tiẹ̀ díjọ́ mi. ọ̀nbẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé àti màá ma so oríṣi kan bíi mẹ́kò náà níjojúmọ́ tọ́ba wa di lọ́la yóò wá lọ gbé aṣọ kan tó ti wọ, tó tọ́jẹ́ pé bọ́dún bá dé ní ìwọ̀. gbogbo ẹ̀ gbogbo ẹni tọ́dún kan bá ti bá láyé kọ́ máa sọpẹ́ ni ọdún èwo ọdún èwo lè tọ́bọ̀ láyé tó ń sọpẹ́ o tọ́dún kèfèrí lọ́dún tọ́bọ̀ láyé ọdún tá à ń ṣe tẹ́ ẹ lẹ́ ń sọ ọdún tẹ́ ẹ̀yin báńgà ẹ̀rọ ọdún ti lárinrin tó torí Jésù ló ní kí wọ́n yin báńgà kò sì sí lákọọ́lẹ̀ níbi kan pé Jésù ní kẹ́nìkan sọdún Kírísímásì ọdún new year amọ̀sibọ́sí yọ sọ pé ẹyin kí ni banga yóò fi wájú pé banga tù la ayìn ká torí de lọ́dọ̀ wa o kó o sì sọ ara ẹ kò sínú kó àwọn akẹ́nìkan kó ọdún ẹkú yèdùn ọdún bu fún ni gbogbo eléyìí ká sọ̀ra fún un afẹnu kọ́ o kọ́ kọ́ síbi kọ́ bá wọn kí bákan náà ẹnìkan ni wọ́n ní kó wọn bá wọn pa díẹ̀ torí wọ́n fẹ́ sọdún sọ́tọ̀ kó wọn bá wọn pa àbí ọ̀tọ̀ tó bá kó tí máa bá wọn pa díẹ̀ tẹ́lẹ̀ kò burúkọ bá wọn pa àmọ́ pípa tó bá wọn pa kò lè sọ́dẹ̀tọ́ láti jẹ fún mùsùlùmí kí ló dé náà tó fi jẹ́ pé àwọn ẹtí ẹ̀sẹ̀ mùsùlùmí wọ́n á máa sọ fún mùsùlùmí kó bá wọn pa ẹran àwọn ọ̀ máa ni kí ló dé ṣé wọ́n wò pé tẹ bá bá àwọn pa yín náà òbí lè jẹ́ ń bẹ̀ gbàdọ́ ẹgbẹ́yìn ìpẹ́ ẹran ti yín fúnra yín tẹ́yìn náà jẹ tí wọ́n lẹ́ ń retí àwọn náà ti mọ̀ yí pé ìsìláàmù ọ̀dàbí táwọn ń ṣe nǹkan tì wọ́n la láti gba ìsìláàmù àwọn náà mọ̀ pé ìsìláàmù yàtọ̀ torí ẹ̀ bọ́ bá bá wọn pẹran kò sọ́dẹ̀tọ̀ fún mùsùlùmí láti jẹ tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ kí gbogbo kálukú ọgbà fi iṣẹ́ rẹ̀ lọ́lọ́la o má jókòó kalẹ̀ o torí pé ọwọ́ tó bá dilẹ̀ ní ṣètọ́ni ránṣẹ́ o kò sì sí nínú ìlànà káwá pé nírú ọ̀la káwá dáadáa nílẹ́kọ̀ọ́ àbàdì kan lẹ̀ wípé kẹ́ wá dánilẹ́kọ̀ọ́ ń bẹ lọ́la torí kẹ́ ẹ má bàa bá wọn kópa nínú new year sébè bílẹ̀ yìí ní tẹ́ ẹ̀ gbọ̀n sẹ́mi àti báyìí sọ̀rọ̀ pé nǹkan ọ̀dà ibo ti tó sọ́dọ̀ dìgbà tá a bá so yín sẹ́kẹ́sẹ́kẹ́ mọ́lẹ̀ kẹ́ ẹ tó má ṣe ní tí ọ̀dà rárá o kò sínú súnà kọ́jà pé jọ́tí kèfèrí bá ń sọdún tiẹ̀ làwọ́ wa dáadáa ní lẹ́kọ̀ọ́ àbáàdì kan lẹ̀ pé ká lè bá mú yín mọ́lẹ̀ kẹ́ ẹ má bàa bá wọn kópa nínú ọdún wọn ńgbà tẹ́ bèbí tí ọ̀gbọ̀n torí di eléyìí tá a ti báyàn pẹ̀sẹ̀ nídìí ká pé dandan ìdánilẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ń jọ Christmas ìdánilẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ń New Year torí kẹ́ ẹ má bàa bá wọn kópa nù ọdún wọn bóò ló ṣe burú tó tó fi jẹ́ pé tá a bá ti bá àwọn èèyàn sọ̀rọ̀ a nígbà pé tá a bá wọn sọ wọn ò fi ṣèwà o ó dìgbà tá a bá tó so wọn mọ́lẹ̀ èèyàn mélòó làwa lè so mọ́lẹ̀ lẹ́yìn náà so wọn mọ́lẹ̀ ọmọ ọ̀dọ́ wa ni wọ́n ni. pélé ìjẹ́bù ti ṣe jẹ́ mi ọlọ́run ọba kó túnbọ̀ gba ìsìláàmù láàyè kó túnbọ̀ gbé súnà anábà Muhammad sallallahu alayhi wa sallam ga kọ́lọ́n ọba kọ́ paná kọ́lọ́n ọba ó ń rọrùn kí àwọn káwọn náà gba Islam kọ́lọ́n ọba ọjẹ́ ká Islam àwọn mùsùlùmí táwọn sì ń jẹ́ mùsùlùmí ló kọ́ lásán tí ka Islam kún kankan tó ń tanra àwọn jẹ Ọlọ́run jẹ́ kó kú òǹdí ẹ̀tàn jẹ jẹ́ káwọn náà kó gbárùkù tẹ̀sìn kó jẹ́ kí islam kó gbalé kó gboko kó gba gbogbo ààyè kí gbogbo èèyàn ṣe islam ọlọ́wọ́ bá kó ṣe bẹ́ẹ̀ fún wa ní rọrùn subhanakallahum bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu Mm-hmm. mm-hmm. ẹ má sọ wọ́n ní sábà lọ sọ́sìpítù ìjọba fún ìwọ̀n táwọn bá jẹ́ olóyún wọ́n máa sọ pé káwọn ó dìde káwọn ọkọrin káwọn ó jó àwọn mùsùlùmí táwọn bá kọ̀ láti dìde kọrin jó wọn ò ní tọ́jú àwọn wọ́n tún máa sọ̀rọ̀ sáwọn ṣé ọ̀tọ̀ káwọn náà máa dìde báwọn ọkọrin jó torí káwọn lè bá lè gbà wòsàn kọtọ rárá wọn rí yín mú iná ni wọn ń ṣe bẹ́ẹ̀ mo lọ́wọ́ nínú ètò hospital pé kankan mo wọ hospital kí n máa kọrin kí n máa jó wọ́n fẹ́ sọ hospital di chọ́ọ̀chì kọ̀tọ́ rárá tí wọ́n bá yarí tẹ́lẹ̀ yarí tẹ́lẹ̀ yarí tẹ́ni yarí pọ̀ wọ́n ti máa fún yín ẹ sì ní tìtorí ìrẹ́gbẹ́ àti ranu tiwọn kẹ́ ẹ pọ́sibítù ìjọba jì torí gbogbo alájọ ni ẹ̀sìn tí wọ́n ẹ̀sìn máa jó ẹ̀sìn máa máa tàdíreke ẹnìkan ò sì lè fọ́ọ̀sì wá sí ntọ́ta kútọ́ lọ gbogbo bíkíbi la lè gbé dé àwa náà là á jàre ọjọ́ ìbò sì jẹ́. ẹ̀ náà ni ètò tún burú ju eléyìí lọ òun náà ni pé tó máa ti róbìnrin mùsùlùmí tó bora tó máa ti lọ sùn tó ẹ sí gbogbo kíní ẹ sí kíní sí gbogbo kín kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ìgbà míì ọjọ́ pọ́kùnrin ni ó da aláàárẹ̀ yẹn lóhùn òun ò lè dẹ́ni tí wọn bá rójú rẹ̀ lóhùn so ọ gbádùn ni ọ gbádùn ntẹ́bà fi rójú rẹ̀ tẹ́bà nídìí láti rójú ẹ pòdúsì obìnrin tí ó wà lóhùn kan obìnrin yẹn kan bẹ́ẹ̀ náà làṣàkàṣà kan tán wọ́n ní nítorí pé àwọn obìnrin Ana làwọn ọmọ olórí ibú tí ń bọ́ǹbù ń lò àwọn obìnrin tí ń bojú pé ni wọ́n ń lò tí wọ́n fi ń bọ́ǹbù torí rẹ̀ táwọn obìnrin tí ń bojú bá ti wọ́sípítù láti ẹnu géètì wọ́n wà ní òfin tó dé ni pé kí wọ́n síjú lẹ̀ kò sí ẹni tó ṣòfin náà wọn ò sì gbé ẹnìkan dáa tó lè ṣe torí pé ẹnìkan wọrú aṣọ kan ọ̀daràn kò túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti wọrú aṣọ yẹn ọ̀daràn ni àwọn tí ń sídìí ilẹ̀ ti ń dáràn tó túmọ̀ sí pé gbogbo ẹni tí ń sídìí ilẹ̀ ọ̀daràn ni kí ló dé tẹ̀ pé káwọn náà máa pàdé mọ́ tòbí wá jẹ́ pé tàwọn ẹni tí ń bora wọn ibi wọn ti ń bora wọn tẹ́lẹ̀ kó tó di pé àwọn olórí ibú kan lóru wọn bọ́ǹbù tóbi wá dẹ́sẹ̀ níìsì wọn ò bí ẹni náà dá níta bá sì fi sọ yìí pé wọn sì ju wọn lẹ̀ ẹ pòdùsì àyè kan tó yẹ pé ọkùnrin ọlọ́kùnrin ò ní rí wọn àwọn obìnrin bíi tiwọn náà ni wọn máa wọ́n ní sọ́dà pé ní wọ́n máa porúkọ ọlọ́run ọba sí ká fi ṣe chain lọ́rùn àní kò tọ́ kò tọ́ kọkùnrin ó fi chain sọ́rùn òun yóò wù kọ́dà lẹ̀kẹ̀ kí ni wọ́n fẹ́ fi ṣe lọ́rùn pé kí ni tọ́ ọ bá joyè kánú oyè ìbílẹ̀ tá ń jẹ owó sọ pé òun ní fi ọrùn ò ní fi sọ́wọ́ ó sì ní sẹ́bọ̀ tó bá ti gba condition yẹn rẹ kò sí wàhálà ìsìláàmù ni wọ́n ṣe ò ní sẹ́bọ̀ ó sì ní kó ọrùn kó ọwọ́ ọjọ́ bó ṣe jẹ́ ìsìlámù ọ̀wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ tí ò rí sẹ́ wípé báyà arùngbọ̀n òun ni òjò òun rí sẹ́ yọkàn fárùngbọ̀n dànù pẹ̀lú ògbọ́lọ̀ kò ní rí ẹ sàmí hmm. ọjọ́ bó ṣe jẹ́ tí ó dé mọ́ṣáláṣí kan kìí sọ̀n lè má mú bẹ́ẹ̀ o wọ́n á rí i pé à ó lè jẹ́ olùmọ̀lélẹ́ yìí ẹsẹ̀ lè má mú fún wa ó wá ṣe lè má mú tán sọ́yẹ kó ṣe wáàzì àbí kó gbà yọ̀ǹda lọ́dọ̀ jàmáà mọ́sálásí kó tó ṣe wáàzì fún wa bẹ́ẹ̀ ni ìbéèrè tó wúlò gan ni àwọn ọmọ pé wòye ṣe lè má àwọn gbọ́ láàyè ìgbà tí ọba wa parí sọ́láàt wọ́n wá sọ pé tẹ̀yìn èèyàn tẹ́ẹ̀ bá ní tẹ́ẹ̀ bá ní pé. ń gbà nínú àsìkò yín yóò wù mí kí arọra bára wa sọ àbí méjì lẹ́yìn sọ láti ṣe é yọ̀ǹda à ẹ máa sọ̀rọ̀ so so dàbẹ̀ wọ́n bẹ nú ẹ̀kọ́ náà sọ pé ọdún tí wọ́n fẹ́ ṣe o àwa mùsùlùmí ká sọ́ra kí sọ́dún wa kò sí tó burú mbẹ ẹ dì mú àwọn èèyàn mọ́ gbẹ́sìn Islam yìí àfi nítorí pé wọn ọ̀rẹ́ ni máa torí pé púpọ̀ nínú àwọn mùsùlùmí nìsín gbogbo ní tà ń sọ yìí àwọn ọ̀ma kò sì sí tán fẹ́ẹ́ fi ṣe ẹlòmíì gan wà nípò lè máàmù tó yẹ kó máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tá ń jẹ́ lè máàmù àbá àfààyàn wọ́n ti fíksì àdúrà sóru òní ọ̀pọ̀lọpọ̀ nínú wọ́n ti fíksì àdúrà sóru òní wípé àbí ẹ̀yin gbọ́ rédíò à wọ́n ti ń kéde inú rédíò tipẹ́ wípé àwọn ṣe àdúrà tètè wọ aago méjì ló fi lù lónìí yìí báyìí táwọn fi wọ two thousand and fifteen kíkàlùkù kọ́sáàtì ra àbẹ́là kan wá mùsùlùmí náà nù bá sọ wípé àbẹ́là yẹn ńgbà tá a bá ṣàdúrà tí kálukú bá pa tiẹ̀ gbogbo orí ibú gbogbo wàhálà gbogbo dààmú tí ń bẹ nu ọdún ló ti padà nù tọ̀ wípé àwọn àwọn jókòó sínú mọ́sálásí ẹlòmíì gbọ́ àwọn ṣe tàhájùdù lóru òní títí wọ́ọ́ aago méjìlá ni mùsùlùmí náà nù bá ha torí ẹ nígbà tó bá yẹ kí bí wọn ṣe gbọ́ ìsìláàmù yé nu ìwọ mà ọ sọ eléyìí mà kọ sọ aburú yẹn ọ tẹ̀síwájú ni sàmúgbà tẹ̀yìn mà ẹ ṣàlàyé eléyìí náà ṣàlàyé kìí dandan ni kí wọ́n gbọ́ kún ó lò àmọ́ yóò máa já kálukú nú yóò máa já ká wọ́n mà ní kíní yèé ṣe tiwa wọ́n mà ní kíní yèé ṣe títí títí tọ́lọ́ wọn fi ṣe ń rọrùn fún láti má ṣe má tó ìdí inú tó fi jẹ́ pé n tá à ń gbọ́n dáadáa a mánú kọjá pé ànìkan náà láà máa lò á máa ṣàlàyé fáwọn mi á ṣàlàyé fáwọn ẹlòmíì ní ìsìnlẹ́yìn àṣùbà lọ́la ẹ láǹfààní àti lè bá àwọn èèyàn sọ̀rọ̀ láwọn mọ́ṣáláṣí wọn náà máa múnú rẹ tó fi máa bá àwọn èèyàn sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀yin èèyàn ẹ ẹ̀yà mi ṣẹ́jú mẹ́ta àkókò yín fún nínú nǹkan tí wọn náà gbọ́ yẹn so ìwọ tó ọgbọ́yùn wọn náà jẹ́ ambassador tí ó jíṣẹ́ yẹn ó rí i pé ńgbà tó bá sọ nínú èèyàn mẹ́wàá ẹnìkan lè gbọ́ kó sì tẹ̀lé oore ti ṣẹlẹ̀ sí wọn náà tó bẹ́ẹ̀ lọ yẹ ká máa ṣe náà. akọ̀sanwó rẹ̀ pé wọ́n á lọ ó ti lọ fi fọ́ọ̀mù kankan tó fẹ́ ṣe ẹni tó á lọ jà á wò pé kọ̀sanwó òun ó lọ kó irin yẹn tó ń tì tì tó ti rọ gbọ̀nà míì ọwọ́ akófẹ́ nìkan pé kí wọ́n bò ń tà wọ́n wá tà lọ́nà tó ń fi rí owó tiẹ̀ láì kò wo wípé ẹni tó rà láwìn tí ò tí ì sanwó tán òun náà ti rọ yàtọ̀ sí bó ti ṣe rà ṣé títà tí wọ́n ta ọ̀hún láì fóun lówó rírọ tó rọ tẹ̀wọ̀n ti jàǹbá rẹ̀ wọ́n jàǹbá rẹ̀ mọ̀nà kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run kára nǹkan láwìn. ṣùgbọ́n ẹni tó ti tó ti yí àwòrán rẹ̀ padà sí bá mi ẹ̀yin ọ̀lẹ́tọ̀ọ́ láti lọ kó má torí kìí ṣe bí irin yín ṣe wà lọ́wọ́ àmọ́ sòtó ń bá pè wọ́n lẹ́jọ́ pé wọ́n jalè wọ́n jalè ni torí gbà tó ń kó kúrò lọ́dọ̀ wọn ó kó kúrò ní pẹ̀lú pé òun rà láwìn òun ti san nínú owó òun ti sátani torí de eléyìí kọ̀tọ́ kọ́ kókó lọ́dọ̀ rẹ̀ rárá ni tẹ́lẹ̀sì kókó lọ́dọ̀ rẹ̀ iye tí wọ́n ta gangan tó lé sí iye tí wọ́n ń tarin o ni wọ́n kò jíṣẹ́ fún un àwọn gbowó tí wọ́n ń bẹ̀ ìyókù òun lónìí ó ti ṣe jẹ́ mi lẹ́yìn eléyìí àwa náà yẹ ká sọ̀rọ̀ afáàmà ara wọn àwìn kìí ṣe ń tọ́ da o wọ́n máa fi ba bísínẹ́sì àwọn bísínẹ́sì jẹ́ mi láti mọ̀ pé láwùjọ yorùbá yìí àwìn ti pọ̀ jù wọ́n wáá fi yí wọn rajà láwìn pé a ọ̀dá mi mà ní àtàjọ wà ládùúgbò nínú èèyàn ọgọ́rùn-ún tó gba ọjà láwìn láwùjọ wa èèyàn márùn-ún ní ọ̀sán àwọn yòókù ò ní san wọ́n ti kọ́kọ́ máa rí sá wọ́n máa rí sá ń gbọ́ báyà wọ́n ti ẹ̀ wá síwájú rẹ̀ kí n tó bá tún kò béèrè wàá lọ wàá máa ṣẹlẹ̀ kò sí tí wọ́n gbà láwìn kódà tó fi dórí owó sùkú wọ́n jẹ owó sùkú wọ́n máa máa kú wọ́n lọ fi síbòmí tí wọ́n bá tún ti jẹ gbèsè ń bẹ̀ tún mú kú o àbá irú dúnìá wo lẹ́ ń ṣe torí ẹ̀ ló ti jẹ́ pé orúkọ àdúgbò ń da pọ̀ apàtẹ má ṣe kínní má táwọn torí bá wọn máa ń táwọn wọn ò lé ọbọ lé wọn ò sì ní sọ pé àwọn làwọn sí ọ ara alẹ rẹ mà ti kó gbá lè ìwé yìí náà lẹ sọ di ẹni tó fìdí rẹ mi wọn ò ní sọ náà ni ẹnìkan kọ sára ṣọ́ọ̀pù rẹ̀ mo lórí rẹ̀ pé ó ní dákun dákun torí ọlọ́run mọ́ fáwọn ìlọ mi <laughs> kó o tó sọ ilà àti kọ yìí àti kọ àti kọ torí tọ́lọ́ mọ́ fáwọn ìlọ mi. àwọn ibo náà wọ́n rí sọ ìpè no credit today come tomorrow sọba tomorrow tún tomorrow fi pé ká ra àwọn àwọn ìtì ti lágbára má náà. wọ́n ní kí ni ìdájọ́ lè máàmù tí ń ṣe sọ́láàtì fáwọn èèyàn bíi sọ́láàtì ọ̀dọ́hùr bíi sọ́láàtì làásù tí wọ́n kébí ṣe ń ṣe sọ́láàtì yẹn lọ ní ọmọ ọkùn yìí ti kọ́ àwọn gbọ́ pé ó ké ó jákè àmọ́ yóò sá máa kùn náà níbi oyin àwọn ọmọ sáwọn ní sọ́láàtì àbáwọn ní sọ́láàtì ìgbà táwọn tó wá sọ fún lọ́wọ́ ni ànábì máa ṣe bẹ́ẹ̀ pé ìmọ̀ afẹ́ ké ó jákè ẹ̀yin ò kí ó jáde kùn ní. so anabi sallallahu alaihi wasallam ìgbà míì tó bá ń ṣe sọlá tó máa ń mú àwọn sọhábà gbọ́ àyà kan àbáyà méjì ẹ̀hún kó mú wọn gbọ́ ó pè sókè bí kò máa fasalli li rabb so ẹ̀hún kó fasalli li rabbika wanhar ẹ ti mọ̀ kékeré anabi nké inna a'tainaka al-kawthar. àmọ́ wọn hmm, ṣe ṣe ewu lọ́jọ́ kéwù mbẹ́ hmm? sọ eléyìí lè má mu yẹn ntí fi ń sẹ̀rí ọwọ́ àṣùgbọ́n kìí bẹ́ẹ̀ ló ń ṣe eléyìí jẹba anábì sì máa ṣe bẹ́ẹ̀ kò túmọ̀ sí káwọn máa jákè àyà kan àyà méje inú lọ sí ìlú kan fún àwọn èèyàn tó sì sókè súrà sókè. ní gbogbo raka méjì méjèèjì wọn wọn á pè mẹ́ta àtẹkẹrin kọ wọn lọ kò ń jẹjẹ ọ yẹ kọkọ náà sókè. ilé ìjẹba wọn ní kéèyàn wá sí lè máàmù sọláàtì làásù ìyẹn ti wá sálámà ìsọlá kọkọ ẹni sẹ ẹni sọláàtì ẹni sọláàtì lókùnrin àti wá kékeré ó ní ń ké tí ọjà pé ń kàn kùn wọ́n ní kí wọ́n ṣe lè má mú fáwọn èèyàn sọ̀láàtù lásù ìyẹn tí wọ́n ṣe sọ̀láàtù sálámà jáde nu mọ́ṣáláṣí kó tó rántí pé òun ò tí ì ṣe sọ̀láàtù dùhùn ó sì ti ṣe lè má mú àwọn èèyàn ní sọ̀láàtù lásù wọ́n ní sẹ́yìn ó pe àwọn jàmọ́ ń padà ní pé ẹ wá o nǹkan ti ṣe o àbí báwo nígbà tó ṣe pé ẹ màmá ẹ màmá ti sọ̀láàtù lásù síwájú dùhùn sọláàtì tí wọ́n ṣe ẹ̀yin ní ìsìn lẹ́tún sọlá ẹ̀ṣẹ̀ sọláàtì gbóhùrù ẹ̀ wàá tún sọláàtì làásìrì ṣe ẹni tó ṣe lè máàmù yẹn yóò ṣe sọláàtì gbóhùrù yóò wàá tún àṣírí ṣe tọrọ yẹn ọ̀ràn yẹn ni kó tó sọláàtì yẹn tẹ̀léra wọn tó bá yẹ pé kó tó ṣe lè máàmù lọ́rántí wípé àṣírí la òun sì jẹ gbèsè dóhùrù kí ló dé tí ò ṣe dóhùrù tẹ́lẹ̀ tẹ́rù rẹ lè máàmù yẹn abẹ́ẹ̀ gẹ̀ẹ́tì àyàfi tó bá nídìí kan tó jẹ ní o pé kápò oorun ló gbé lọ ìgbàgbé ló ṣe tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe lè má mú fún wa òun dà níyàn sọ̀látò gbọ́họ̀ nígbà táwọn dà níyàn sọ̀látò asù lẹ́yìn tó bá sálámà òun àtẹ̀sẹ̀ ṣe sọ̀látò asù ẹ̀jẹ̀ bó ṣe lọ náà nígbà tá a ti mọ̀ pé ànàbì sallallahu alaihi wa sallam ó kọ̀ fún wa láti máa lọ bá wọn níyàwó wọn ti máa pa àwọn mọ̀lá báwo lọ́lọ́ rí ó sì fi yé wa pé ẹnikẹ́ni tó bá lọ bá wọn lásán yọ pàdánù sọ̀láàtì ogójì ọjọ́ ẹni tó bá sì lọ bá wọn tó bí wọn léèrè tí wọn dá lóhùn tó gbà wọn gbọ́ ó ti ṣe kèfèrí sí ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ànàbì wa Muhammad صلى الله عليه وآله وسلم. sallam tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n á ní ìdájọ́ ẹni tí ó fẹ́ travel lọ sí ìlú kan ó ti wá dé gáràjì ó sì ti wọnú ọkọ̀ wọ́n retí kọ́kọ́ òkun ẹnìkan bá wá bá a ah, lágbájá ibi tí wọ́n máa ń lọ yìí ewu máa ń bẹ lọ́nà padà á lé mo ti wí tèmi o tó bá jẹ́ pé ìlẹ̀ wà mẹ́ ṣé ẹ padà lé ní àbẹ́ tẹ̀síwájú ìbéèrè mi naam ẹ tẹ̀síwájú gbogbo yín kọ́ lẹ̀ dáhùn <laughs> ní yorùbá lẹ́vù ẹ̀ ní lọ́ọ̀bì kámá pé kí ni wọ́n sì wí o <laughs> so ní yorùbá lẹ́vù à pé ọlọ́run ló ti ẹ̀ yó ọlọ́run nìkan so so torí de eléyìí ẹ tẹ̀síwájú ẹ máa lọ́yìn ẹ sọ pé allahumma la ya'ti bi khairin illa ant wala yadfa'i sharra illa ant wala hawla wala quwwata illa billah hàn lẹ́yìn jẹba àyàfi tó bá ṣe pé ẹni tó ń sọ̀rọ̀ yẹn fún ẹ ó bá jẹ́ múmìnì ó bá jẹ́ múmìnì tó ń tẹ̀lé tọ́lọ́n tó ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó sì rí àbàjẹ́ kó tó ríru wọn sọ̀rọ̀ ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ni ẹ má fojú di ìríran múmìnì o nítorí pé ìmọ́lẹ̀ ọlọ́run ló ń fi ríran sáàkì múmìnì ló sọ báyẹn ọgbọ́ padà àmọ́ káfíìrì kan àbí mùnáfíìkì kan fásìkì kan pèkìn اللهم لا يأتي بخير إلا أنت ولا يدفع الشر إلا أنت ولا حول ولا قوة إلا بالله nítorí sọ ni pé wọ́n lọ́wọ́ ẹnì kan ò tó láti mú oore wá bá ní àfiwọ́ nìkan o ẹnìkan sì lè lé aburú jìnnà sí ni àfiwọ́ nìkan àgbọ́ngbọ́n kan alágbára kan àfi tó bá fún wa wà á tẹ̀síwájú pẹ̀lú orin àjò rẹ̀ fẹlẹ́ ìjẹ́ báàrin yẹn ti ṣe rí wọn á ní kí ni ìyàtọ̀ alọ́ bá oníyẹ̀wò wa bá wa orí ibú náà gbogbo ẹ̀ so àdìsí kan sọ pé tó o bá lọ bá nítorí pé tó wọ́pọ̀ jù nípa àwọn èèyàn ní máa lọ ṣe kí ni ní máa lọ bá wọn pọ̀tìgbà míì sọ́jà tí wọn bá tà wọn máa lọ báwọn yìí yọ sọ fún ọ kó n ríran sí ọ ń ṣe kínní kan ọ gbọ́dọ̀ gbá gbọ́ ọ gbọ́dọ̀ gbá gbọ́ sọmọ pé wọkọ lọ lọ bá ní ìsìn wọkọ lọ kọ́kọ́ sọ̀rọ̀ ń lọ kọ́kọ́ sọ̀rọ̀ ntọ́ba sọ ọ gbá gbọ́ tó tọ́ba gbá gbọ́ ó ti ṣe kèfèrí tẹ́lẹ̀ ìjàgbọ́ ti ṣe jẹ́ torí ẹ̀ káwọn èèyàn lọ bẹ̀rù Ọlọ́run àwọn tí ń ṣiṣẹ́ babaláwo àwọn tí ń tẹ̀yìn arìn tí ń ṣe wẹ̀ fún ọtúba ikú ń bẹ̀ ọ́ ìkùnbẹ́ kan lè máa lo agídí lásán láyé ń bí ìgbésẹ̀ afẹ́ dínà oúnjẹ yín ni ibi táyìn ti ń jẹ ọ́nu ẹ kọ́ṣẹ́ mi mọ̀nà ẹ kọ́ṣẹ́ mi mọ̀nà torí kéde máa ń bẹ láyé ọ̀nà àti ilé kọ̀ǹkan mi wà fún yàn lópin ìgbà téèyàn ò tí ì kú kí ló dé anábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ ẹ tá ń padànù báwo lẹ ti fẹ́ soríire láyé àtàlùkìyà ẹ sì máa sọ pé ẹ̀sìn náà lẹ́yìn náà ń ṣe pàápàá jùlọ àwọn tó jẹ́ mùsùlùmí nù wọn tó bá jẹ́ pé ẹni tó bá wá bá yín tó bi yín léèrè tó sì gbà yín gbọ́ ó di kèfèrí ẹ̀yin gan alára ńkọ́ fáìlì yín ti fàyà ti pẹ́ ti kàfàrà torí de ilé ẹja wọ́n ń bẹ̀ ọ́ iná làásì sọ pé tó o bá ka o kó tún kọsẹ̀ o tó o bá ka o tún kọsẹ̀ torí pé nítorí máa ń sábà ṣẹlẹ̀ náà ni pé wọ́n ó ti ka kí o yẹn kún pé òun náà sáà gbogbo ẹ̀ téèyàn bá sì ti rí òótọ́ fi jẹun kò sí tàbí ṣùgbọ́n pé ó ṣe kí ni tó purọ́ kọ́dà tó ọmọ bá fẹ́ dúró ti kéwú náà pé ń tà fọ́n kọ́ qala ni ọlọ́run ànábì sọ àwọn aráalé rẹ̀ gan tó sì lọ́nà pèkìnì tí wọn náà máa lọ́dọ̀ àwọn wọn máa rórí ọkà orí ètò tí wọn náà máa gún mọ́sẹ́ wọ́n sọ ọmọ náà di tó ń torí ọ̀dọ̀ ẹja bẹ̀rù ọlọ́ ikú ń o ẹ wo bẹ́ẹ̀ bọ́lọ́run ṣe dá yẹyẹ yín lẹ́wọ̀n àti yẹn jọ gbẹ̀ndà kìyàm ṣéjọ́ yẹn lẹ́yìn dúró de kẹ́ tó daa dáadáa ló ń se fúnra rẹ̀ ẹrú ọlọ́nkan ni ọwọ́ aláti ìlú kan báyìí ó sì gbé báàgì kan lọ́wọ́ ó ní ǹjẹ́ mo mọ tí mẹ́nu báàgì mo níwọ̀n náà lọ sàlàyé ó ní gbogbo nákẹ́lì tó ń kojọ láyé ìyẹn ni pé gbogbo àṣírí àṣírí àṣírí àṣírí tó ń gbà tó ń fi ń jẹun iṣẹ́ àfa ló ń ṣe kí wọn gbé wábì sí dọ̀tí lásán ó ní òun fẹ́ gbé sí òun fẹ́ gbé sí mi lọ́dọ̀ pé kí n ṣe bọ́ bá ṣe wù mí ni mo náà má gbé bì ó rí fi gbé wá ó ní torí òun gbọ́ wá sí òun sì fẹ́ tú bá ni ẹ dákun ẹ má jẹ́ ń gbé kínní ìpadà la ilaha illallah mo ní ẹ pé o ṣe máa kó jọ iná lọ ẹ̀kọ́ ọmọ àbàjẹ́ ó ní ọwọ́ mi ló ń fẹ́ kí wọ́n fi bàjẹ́ mo ní ọ̀dà ń kọ́ bó ṣe bàjẹ́ ni o lè má jóná o torí pé ó ń bẹ́nu àwọn anákẹ́lí mi ìjọba pé tí náà bá ti kàn ní òdùn o o lè yá wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kó wúlẹ̀ kó rí mà ó ní bàbá ẹ má jẹ́ ń yá ṣé tí wọ́n bá yá ẹ̀rù ń bà mí kó àwọn kan tó lè kójọ kó wọn lẹ̀ pọ̀ àà ó débẹ̀ yẹn ni lọ́ba lọ pọn mí nu bọ́kẹ́tì lọ́ba rọ gbogbo tá a wí ìdá sí ọpọn mi sì tó mi mú pé kí gbogbo ọba jẹ ni wọn ń já wẹ́lẹ́wẹ́lẹ́ ń gbà náà ní ń já wẹ́lẹ́wẹ́lẹ́ ní ń já wẹ́lẹ́wẹ́lẹ́ ọlọ́run ọba aláàánú ni ọlọ́run ọba aláàánú ni tẹ́ bá fi lè fi nǹkan kẹ́lẹ̀ nítorí tọ́lọ́ọ̀ ọlọ́run bá ṣe tán láti láti láti gbọ́ bùkátà yín gbàbí tẹ́ ẹ̀ lérò lédè kúkúrú ọmọ rẹ ọmọ yẹn nìsín ó ń bẹ ní Riyadh ní Saudi Arabia níbi títí ń kẹ́kọ̀ọ́ wàláhì lẹ́yìn rẹ̀ lọ́lọ́run sí náà ìfún ó ti wà ní ọdún kejì lọ́wọ́ nìsín Saudi ó sì ti débi pé ń wo pé kò lè tiẹ̀ sọ́nà fóun láti lè lọ kẹ́kọ̀ọ́ lókèrè mọ́ owó ètò ti ké Nàìjíríà ti tó. nítorí wọn sì máa fi jẹun ni ọlọ́run bá wá la làákàyè rẹ̀ títí ọlọ́run bá fẹ́ fi hàn mánà òun náà ni darí èèyàn gbogbo jágbajàgba rádaràdá tó ń kojọ ikú àwọn kọkọ tiẹ̀ yanjú ẹ̀ náà ẹ̀yìn rẹ̀ lọ́lọ́wọ́ bá bá a sínà tó fi gbà tó fi lọ fi kò sí bò lè ṣe fún wọn náà dáadáa tó bá ti lè ilé ìjẹbù sí jẹ tó bá wo aburú tó wà nù ọwọ́ ọ̀rọ̀ tẹ̀ ń pa fáwọn èèyàn sí òtò ìsinilọ́nà tẹ̀ ń sè fáwọn èèyàn sí òtò gbogbo tẹ̀ ríran rí tẹ̀ sọ pé ríran rí sí òtò ẹ ti dàrin ọkọ àti ìyàwó ẹ̀ níyerú ẹ ti dàrin ọmọ àti bàbá ẹ̀ níyerú ẹ ti dàrin ìyá àtọmọ ẹ̀ níyerú ẹ ti sọ alábàágbé dọ̀tá aláìníye ẹ ti sọ àwọn amúsọ̀tìrẹ ẹni dọ̀tá aláìníye ẹ̀yin náà lẹ́sẹ̀ fẹ́lẹ́ yìí ẹ̀yin náà lẹ́sẹ̀ fẹ́lẹ́ yìí wala hawla wala quwwata illa billah naam. tí wọ́n bá jẹ́ jẹ́ǹtì ilé tó a jẹ́ pé gbogbo ara ilé àtàní tó ń lo ṣọ́ọ̀bù àtàní tó ń lo ilé mítà kan náà wọ́n jọ ń lò. so ǹjọ́ tọ́ nígbà tẹ́nìkan bá kọ̀ láti sanwó náà tó sì jẹ́ pé ṣọ́ọ̀bù ló ń lò ṣé jẹ́ǹtì lè ti ṣọ́ọ̀bù ẹ̀ pé kó fi sanwó kò ní ti ṣọ́ọ̀pù rẹ̀ torí pé tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ti ta ẹnu àlá ni iná ṣọ́ọ̀pù rẹ̀ ní ọjà sẹ́wọ̀n kó wo náà lọ́jẹ̀ kìí sowó lé kìí sowó ṣọ́ọ̀pù tẹ́ bá ti jáná ṣọ́ọ̀pù rẹ̀ tó bá níná lò kọ́ sanwó eléyìí jẹ́ bó ṣe bẹ́ẹ̀ àríkùsùn. alhamdulilayi oníbèrè láwọn lọ sí ìpàdé àwọn tabiliki àwọn tabiliki wa ń sọ ń bẹ̀ pé Saudiya ń sọpọ́tì Amẹ́ríkà láti fáìtì àwọn Muslim countries kódà mo ṣe báwọn èèyàn kan gidi lọ sọ̀rọ̀ ni tabiliki kí lẹ́yìn tó ń fẹ́ kọ́ sọ kí lẹ́yìn tó ń fẹ́ kí tabiliki ọ sọ àbí òye yín torí pé Saudiya ibẹ̀ ni wọ́n ti spread sunna láyé ẹ̀sìn wọn kí sunna tako kí ni tẹ̀bílíìgì kí lóun fẹ́ kí tẹ̀bílíìgì ọ̀sán pa àwọn alùsùnà irọ́ náà wọ́n mọ̀ pa àwọn alùsùnà torí ẹ̀ má lọ sí ìjìtìmá o tẹ̀bílíìgì má o àtẹ̀ntó béèrè àtẹ̀ntó ò béèrè tẹ̀bílíìgì ẹsẹ̀ sunna o àfi sunna tẹ̀bílíìgì lọ́dọ̀ tí ẹ̀ dáhùn fa àfi tẹ̀bílíìgì náà lẹ́yìn ni tó ajá ìbòsèjà má tún lọ pàdé kíni pàdé kíni tó eléyìí jẹ́ ìbéèrè ti tó bá o ẹ má tún lọ sí pàdé tàbílíìgì má tàbílíìgì kọ́ ni súnà ẹ ò kí tàbílíìgì ti kó bá wàá lù súnà rẹ̀ gẹ̀dẹ̀ ní àwùjọ Yorùbá yìí àwọn lọ wáyà o tàtà yọ bàbá yẹn sá yarí pé òun ní fọmọ fún wọn kí ló dé àyè ṣe wọn ni ẹ náà ni àwọn èyí ṣe tẹ̀bílíìgì wọ́n nítorí pé tẹ̀bílíìgì tí wọ́n bá lọ wọ́n fi ìyàwó lẹ̀ àbí ìgbọ̀n ẹsẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe máa ṣe nù tó ń torí ẹ̀ tó bá ké tẹ̀bílíìgì ní parọ́ mọ́ Saudi ní sọ pé Saudi kò tiẹ̀ yà wá lẹ́nu rárá ni nítorí pé ẹ̀yin ti mọ̀ pẹ́ tù kò fẹ́ràn sànà àbí ẹ̀kọ́ ni tó ń torí di ẹlẹ́yìí bó ti ṣe jẹ́nu àwọn ọmọ ìlú kan ẹjá ẹjọ́ àwa ń rọ tó bá pé rọ la bá pa àwọn ọmọ ìlú kan lábẹ́ sánmà lónìí tí ń ran Islam àti ìlú mùsùlùmí lọ́wọ́ bíi Saudi Arabia tẹ́yìn bá mọ̀ ẹ́ dákun ẹ̀ wá sọ ìlú tẹ́ bá mọ̀ lábẹ́ sánmà lónìí tí ń ran Islam lọ́wọ́ bíi Saudi Arabia ẹ̀ dákun ẹ̀ mú wa tó irọ́ lásán tó ilé ìjọba ti ṣe jẹ́ mẹ́rin ọlọ́run bá kó fi wá mọ̀nà kó ṣàánú wa kó fi òdodo hàn wa kó òdodo lélẹ́yìí kó sì ràn wá lọ láti máa tẹ̀lé kó fi irọ́ hàn wá pé irọ́ lélẹ́yìí kó ràn wá lọ láti jìnnà sí subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka